kú dédé àsìkò yìí láti kànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ TV lórí ìròyìn àgbáyé wa ti dédé àsìkò yìí olúwa tóbi lọ́ba fáṣùgbà lóníròyìn ṣáájú ẹ̀gbọ́n àkókò tó wà níròyìn náà. Umar yìí ti ṣàlàyé wípé ó yẹ kí àwọn olóṣèlú ó máa ní àsìkò ìsinmi. Ayù ti sọ̀rọ̀ wípé ó yẹ kí ìdarí ilẹ̀ nàìjíríà kó mú yanyan sí i nítorí àìsí ipò adarí tó dúró re ló ń fa ìpínyà forílẹ̀-èdè ìpayà ti bẹ̀rẹ̀ látàrí bí àwọn ajínigbé ṣe jí ọ̀pọ̀ àwọn èèyàn tó jẹ́ arìnrìn àjò gbé lọ́pọ̀pọ̀nà èkó sílùú ìbàdàn àwọn ikọ̀ ipob ti sọ wípé kò sí jókòó sílé rẹ lónìí àti lọ́tùnlá tó fi mọ ìjọ mẹ́rin òní. lọ́wọ́ kan náà tún ni àwọn agbébọn wọ́n ṣàkọlù wọ́n sì jí ọba àlàyé kan gbé nípínlẹ̀ Plateau. ọlọ́pàá ti fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti jí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ adójútòfò kan gbé nípínlẹ̀ Ògùn. lọ́wọ́ kan náà lẹ́tọ́ rí gbọ́ wípé àkọlù kan tún wáyé ní agbègbè kan ní Kẹ́bi bákan náà ni wọ́n jó àwọn òkú èèyàn lulu lágbọn ti ròyìn ilẹ̀ òkèèrè àjọ ìṣọ̀kan àgbáyé ti ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀rú àti àjàkálẹ̀ àrùn tó wà lóde ló sì ń ṣokùnfà bí ọ̀pọ̀ ṣe pàdánù iṣẹ́ omero tó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ṣàlàyé pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles kátó láti jáwé olúborí nù díje afcon eléyìí tó ń lọ lọ́wọ́ kí n tó mẹ́kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ẹ má gbàgbé ojú òpó youtube wẹ́ tẹ bàbá gbàgede mọ̀ tv ẹ sọ̀sìkíráìbù kẹ láìkí ẹ pín kiri fáwọn ẹlòmíín káwọn tẹ̀ ń gbádùn níkànnì yìí lọ́wọ́ kan ní ẹ̀wẹ̀ ẹ bọ́ sójú òpó ti facebook ẹ tẹ gbàgede mọ̀ with aláwìyé adébáyọ̀ instagram wa gbàgede mọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ ìsàlẹ̀ yẹn gan lẹ́ máa tẹ̀ láti fi kàn sí yàrá ìpolongo ọjà wa. ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ gómìnà ìpínlẹ̀ ẹ̀bọ̀yì ló ti ṣàlàyé wípé ó yẹ kí àwọn olóṣèlú ilẹ̀ nàìjíríà náà máa ní àsìkò tí wọ́n máa sinmi tí wọ́n sì ní lè máa tún díje dupò mọ́ léyìí tí yóò bá onírúurú àwọn òṣìṣẹ́ ìjọba náà mu eléyìí tí wọ́n máa ń ní ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ lọ́wọ́ kan náà ni gómìnà ìpínlẹ̀ ẹ̀bọ̀yì David Umahi tó jẹ́ ọmọ ọdún méjìdínlọ́gọ́ta ló ṣàlàyé ọ̀rọ̀ yìí lónìí lásìkò tí ń bá iléeṣẹ́ amóhùnmáwòrán kan sọ̀rọ̀ tùmáyé ṣàlàyé wípé orílẹ̀ nàìjíríà ló jẹ́ pé àwọn olóṣèlú wọn kàn máa ń ṣe gbogbo bó ṣe wù wọ́n àti pé láti lè fi máa wá owó léyìí tó sì ní ojú tó kù díẹ̀ káàtó tó sì yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé ìlànà kan eléyìí tí yóò dúró lórí gbèdéke tí wọ́n lè fi wà nípò òṣèjọba mọ́ lẹ́yìn náà ni wọ́n sì wá bẹ̀rẹ̀ sí í sinmi lẹ́nu iṣẹ́ ó wá ṣàlàyé pé èyí gan náà wà lára ohun tí ó ń kó bá orílẹ̀-èdè nàìjíríà lápá kan. lọ́wọ́ kan náà ni alága fẹgbẹ́ òṣèlú PDP ìyẹn aṣòfin iyọchia ayu òun ló ti ṣàlàyé pé ìṣèjọba tí òun yányán lẹ nàìjíríà gan-an ló fi okùnfà bí orílẹ̀-èdè yìí ṣe fẹ́ pín yẹlẹyẹlẹ léyìí tó sì ka àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nílé àti lóko èyí gan ló fi ṣàlàyé pé ìṣèjọba ẹgbẹ́ òṣèlú APC ló jẹ́ kó múnira tó pọ̀ gan bá àwọn orílẹ̀-èdè nàìjíríà tó sì ń ṣokùnfà bí ìpínyà bó ṣe ń rú tú nílẹ̀ nàìjíríà pẹ̀lú bí àlàáfíà tó tó kò ṣe sí ó wá ṣàlàyé sí pé ìṣèjọba ẹgbẹ́ òṣèlú APC eléyìí tó wà lóde ló túbọ̀ mú ìnira kó ìnira àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí nǹkan ò sì dúró bó ṣe yẹ kó dúró wá ṣàlàyé sí pé ẹgbẹ́ òṣèlú PDP ló sì sàn díẹ̀ eléyìí tó jẹ́ pé ó sì lè tún ran ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ lọ́kàn náà ẹ̀wẹ̀ ń ṣe ní ìkáyọ̀ òkè ló ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ báyìí ní òpópónà Èkó sílùú Ìbàdàn látàrí báwọn ajínigbé bí wọ́n ti jí àwọn arìnrìn-àjò gbé lópòpónà náà téyìí sì ń wáyé lemọ́lemọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìròyìn fi yé ni wípé àkọlù àbáàdì látọwọ́ àwọn agbébọn ló wáyé lópòpónà èkó sílùú ìbàdàn ìyẹn lójú ọ̀nà márosẹ̀ eléyìí tó wà ń bẹ̀ ní tí ó bá kù díẹ̀ kí téèyàn bá kọjá abúlé onígàrí níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé pé ń ṣe ni àwọn agbébọn náà tí wọ́n ṣe àkọlù sí ibi tó jẹ́ bí ìpààlà láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn àwọn afurasí ajínigbé yìí òun ló jẹ́ pé wọ́n jí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn arìnrìnàjò gbé lọ́wọ́ kan náà ni wọ́n yìnbọn fún dírẹ́bà ọkọ̀ kan eléyìí tó pẹ̀ jẹ́ Olúwatósìn Arúwàjòyè lọ́wọ́ kan náà wọ́n ní àwọn tó jẹ́ ajínigbé yìí ni wọ́n ti kọ́kọ́ sọṣẹ́ ní ọjọ́ kẹjọ oṣù kínní ọdún tá a wà nínú ẹ̀ yìí tí wọ́n sì jíyàn márùn-ún gbé bákan náà ni wọ́n ṣekú pa èèyàn kan náà tó ń jẹ́ Ibrahim Tiamiyu wọ́n tún ṣàlàyé síwájú sí pé lópòpónà ọ̀hún ni ọ̀pọ̀lọpọ̀ àkọlù àwọn ajínigbé ló ti ń wáyé lóòrèkóòrè tó tún fi di pé orí kó ẹni tí í ṣe òṣèré onítíátà kan bíi pé Akíntúndé yọ tó ń ti ọmọ rẹ̀ obìnrin lásìkò tí àwọn ajínigbé yìí tún ṣe àkọlù ní agbègbè náà lemọ́lemọ́ ni ìjínigbé ti wá ń rú tú ní òpópónà yẹn tó sì wá fa ìkáyọ̀ òkè fáwọn arìnrìn-àjò àtàwọn tí ń lo ojú òpópónà báyìí náà báyìí ikọ̀ tó ń pè fún ìlú olómìnira ti Biafra tá a mọ̀ sí IPOB ti fọhùn sóde wípé kò sí òfin jókòó lé ẹ mọ́ eléyìí táwọn ṣe fún ọjọ́ ajé òní fún ọ̀túnla òde yìí àtijọ́ mẹ́rin lọ́wọ́ kan náà ni wọ́n ní ọjọ́ ìṣẹ́gun nìkan ṣoṣo ni yóò jẹ́ ọjọ́ jókòó sílé rẹ̀ eléyìí tí àwọn ti pàṣẹ rẹ̀ wípé kó wà ní ìbámu pẹ̀lú bó ṣe jẹ́ pé adarí wọn Nnamdi Kanu ni yóò lọ farahàn níwájú ilé ẹjọ́ nílùú Àbújá eléyìí tí yóò sì wáyé ní ọ̀la tí ṣe ọjọ́ kejìdínlógún oṣù kínní ọdún twenty twenty two táwa yìí wọ́n ṣàlàyé pé òní tí ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù kínní ọdún yìí àti ọjọ́ kọkàndínlógún oṣù kínní ọdún yìí tó fi mọ́ ogúnjọ́ oṣù kínní ọdún yìí ni kì yóò sí jókòó sílé rẹ̀ mọ́ ní agbègbè ọ̀dọ̀ wọn ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo àpapọ̀ fún ẹgbẹ́ ti ikọ̀ tí ipob ìmápáwáfù ló ṣàlàyé léyìí lónìí foníròyìn lọ́wọ́ kan náà ẹ̀wẹ̀ ń ṣe ni ìkáyọ̀ òkè tún bẹ́ẹ̀lẹ̀ bákan náà pẹ̀lú báwọn agbébọn tún ṣe jọba aláyé mi ìgbé báyìí adarí kan tó wà fún agbègbè Mvungwa ní ìjọba àbílẹ̀ gúúsù jọ́ọ̀sì ní ìpínlẹ̀ Plateau tó pẹ̀ ń jẹ́ Dangyang Balak ó ní wọ́n ní wọ́n tún ti jí gbé Dan Balak ó ní ọba aláyé kejì báyìí tí wọ́n jí gbé ní kò ì tó oṣù kan báyìí ní báyìí náà ṣàlàyé ẹ̀ sóde wípé bẹ́ẹ̀ bá gbàgbé sọ́mù Daniel òun ni wọ́n ti kọ́kọ́ jí gbé tóun náà jẹ́ ọba àlàyé kan lásìkò ọdún ti kérésìmesì léyìí tí ó sì ti padà rí ìdáǹdègbà kúò lọ́wọ́ wọn. lọ́wọ́ kan náà ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ti fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti jí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ kan gbé léyìí tí wọ́n jẹ́ méjì níye iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ méjì kan ní nù iléeṣẹ́ kan tó ń jẹ́ Nigerian Council of Registered Insurance Brokers ìyẹn iléeṣẹ́ adójútòfò kan ní ìsara ní òpópónà eléyìí tí ń bẹ ní Èkó sílùú Ìbàdàn nípínlẹ̀ Ògùn alukoro fúnlé iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí ló fìdí eléyìí múlẹ̀ fún níròyìn wípé ń ṣe ni èyí wáyé lóòótọ́ Oyèyẹmí ṣàlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá ò dúró bẹ́ẹ̀ ni wọ́n wárárò láti mọ ọmúṣẹ́ ṣe kí wọ́n lè dóòlà àwọn tí wọ́n ti jí gbé ọ̀hún ó wá ṣàlàyé síwájú sí pé àwọn òṣìṣẹ́ tí wọ́n gbá múṣíkú tí wọ́n sì jí gbé ọ̀hún ló jẹ́ pé owó oṣù wọn gan kò ju bí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà àmọ́ báyìí o tó jẹ́ pé ń ṣe ni àwọn ajínigbé náà tí wọ́n sì ń béèrè fún ẹgbẹ̀lẹ́mọ̀kún owó láti lè fi tú wọn sílẹ̀ léyìí tí kì í ṣe kèrémí wọ́n ṣàlàyé sí pé ogún mílíọ̀nù náírà òun ni wọ́n béèrè fún olúkúlùkù àwọn ẹnìkọ̀ọ̀kan wọn láti san kó tó lè rí ìdáǹdè gbà báyìí. lọ́ọ̀kan náà ń ṣe ni àwọn agbébọn ni wọ́n tún ṣàkọlù sí agbègbè kan ní kẹ́bí wọ́n ṣekú pààyàn rẹpẹtẹ wọ́n sì tún jó òkú àwọn èèyàn níná àwọn èèyàn agbègbè kan ní abúlé dankade ní agbègbè unashi níjọba ìbílẹ̀ kan níbẹ̀ ìyẹn nípínlẹ̀ kẹbí oníròyìn ti fẹ́ yé ni wípé àwọn tó jẹ́ adáyàpàlú ajínigbé ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe àkọlù síbẹ̀ tí wọ́n sì ṣekú pa àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ní alẹ́ àná mọ́júmọ́ òní lọ́wọ́ kan náà ni wọ́n ní àwọn èèyàn agbègbè náà ni wọ́n bẹ̀rẹ̀ sí í wà nínú fu àyàfu pẹ̀lú bí wọ́n tún ṣe jó àwọn òkú kan ní nárun lọ́wọ́ kan náà la ẹnìkan tó jẹ́ ará abúlé náà Bello Dankade olóṣàlàyé pé ọ̀pọ̀ àwọn èèyàn tó kú ni wọ́n ti sun níná pátápátá korogodo léyìí tí eléyìí sì bà ní lọ́kàn jẹ́ púpọ̀ lápá ìwọ̀ oòrùn àríwá ilẹ̀ Nàìjíríà lọ́wọ́ kan náà ẹ̀wẹ̀ ìròyìn tó wá láti ilẹ̀ òkèèrè àjọ ìṣọ̀kan àgbáyé tá a mọ̀ sí UN ló ti sọ wípé àjàkálẹ̀ àrùn kòkòrò àforúsọṣẹ́ ti COVID-19 ló ń fínlẹ̀ àgbáyé lápè tó sì ti mú kí ọ̀pọ̀ iṣẹ́ kó di eléyìí tí ò sí mọ́ lọ́wọ́ ọ̀pọ̀ èèyàn àjọ ìṣọ̀kan àgbáyé ẹ̀ka tó ń rí sọ̀rọ̀ iṣẹ́ nínú àjọ náà ló ṣàlàyé ọ̀rọ̀ jáde lórí ọ̀rọ̀ iṣẹ́ láwùjọ àti lọ́jà àgbáyé ó ṣàlàyé pé kí ohun gbogbo tó lè padà bọ̀ sípò yóò tó ọ̀pọ̀lọpọ̀ ọdún sí àsìkò yìí nítorí pé ohun tí àjàkálẹ̀ àrùn covid-19 ti dálẹ̀ òun gan ló ti pọ̀ gan gidi ó wá ṣàlàyé sí pé ìṣẹ̀lẹ̀ ru ti delta variant náà tún yọjú ńgbà ó yá ṣáájú kó tó di pé omicron náà tún gbá tẹ̀lé léyìí tí a sì ti ń bá a fà á lọ́wọ́ lọ́dún tuntun ti 2022 tá a tún ti wọnú ẹ̀ tán yìí ó wá ṣàlàyé sí pé bí ìdá márùn-ún ó pọn ẹ̀sùn mẹ́sàn-án ìyẹn five point nine percent nínú àwọn léyìí tó túmọ̀ sí bí àwọn mílíọ̀nù tó lé ní igba ló jẹ́ pé iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ tí wọn ò sì tí ì ríṣẹ́ lágbàáyé báyìí. ìròyìn eré ìdárayá omerio tí òun náà jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan òun ló ti fọ̀n sóde nípa ìdíje eléyìí tí ó ń lọ lọ́wọ́ ti AFCON nílẹ̀ Cameroon níbẹ̀ ló sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà lè jáwé olúborí kí wọ́n sì gbafi ẹ̀yẹ nínú ìdíje ti AFCON eléyìí tó ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ bá gbàgbé ikọ̀ ẹgbẹ́ bóòlù Super Eagles ni wọ́n wá di ẹni tó pegedé nínú ìdíje ti round of sixteen lẹ́yìn ìgbà tí wọ́n fàgbà han ilẹ̀ Sudan pẹ̀lú àmì ayò mẹ́ta sí ẹyọ kan lọ́jọ́ sátidé samuel chukwueze taiwo awoniyi àti moses simon òun ni ó jẹ́ ẹni tí ẹ pé wọ́n rí àwọn he tó fi pé mẹ́ta sí òdo nínú ìdíje náà kó tó di pé ọmọ ilẹ̀ sudan kan náà wá dá ẹyọ kan padà léyìí tó pè ń jẹ́ kedra dayen ní ìgbà tí ayò pé ìṣẹ́jú àádọ́rin ní báyìí ìròyìn fi yé ni pé ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles lábẹ́ ti under seventeen ìyẹn àwọn tọ́jú orí wọn ju mẹ́tàdínlógún lọ àti under twenty tọ́jú orí wọn ju ọmọ ogún ọdún lọ nínú ìdíje ti super eagles ńgbà kan rí omerio ló ti wá ṣàlàyé wípé orílẹ̀-èdè nàìjíríà ló káàtó láti jáwé olúborí ṣùgbọ́n kí wọ́n rí i dájú pé wọ́n ń borí àwọn ìdíje wọn kọ̀ọ̀kan eléyìí tí wọ́n bá ti ń kópa èyí ló pé ìròyìn àgbáyé wa fún ti dédé àsìkò yìí kí n tó mú kókó inú ẹ̀ wálẹ̀ kan sí ẹ má gbàgbé ojú òpó youtube wa ẹ tẹ bàbá gbàgede mọ tv ẹ subscribe ẹ like ẹ ẹ dago náà ní létí yẹn kẹ ẹ tó pin fáwọn ẹlòmíín kán lè mọ bẹ́ẹ̀ ṣe ń jẹ̀gbáládùn àwọn ìròyìn níkànnì yìí o lọ́wọ́ kan náà ẹ bọ́ sójú òpó ti facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwòye adébáyọ̀ lórí ti instagram wa ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó sì wà lọ́wọ́ ìsàlẹ̀ ẹ tẹ̀ láti fi kàn sí yàrá polongo wa ẹgbẹ́ òkúkọ oníròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i mo ti kà á fún yín wípé Umahi yìí ti sọ pé ó yẹ kí àwọn olóṣèlú náà ní gbèdéke láti lè máa sinmi lẹ́nu iṣẹ́ òṣèlú lọ́wọ́ kan náà ni Ayu náà fọhùn sóde wípé ìdarí tí ò mú yányán lẹ Nàìjíríà ló fẹ́ mú ìpínyẹlẹjẹlẹ wá ẹ̀rí gbọ́ lọ́wọ́ kan náà pé ń ṣe ni káyọ̀ọ́kè bẹ́lẹ̀ lópòpónà èkó sílùú ìbàdàn pẹ̀lú báwọn ajínigbé ṣe jí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn arìnrìn-àjò gbé lórí ọ̀rọ̀ ti àwọn Nnamdi Kanu dé àfitóyin létí pé ikọ̀ ipob ti sọ wípé kò sí jókòó lé ẹ lónìí ọjọ́ ajé lọ́túnla àti níjọ́ mẹ́rin òní lọ́wọ́ kan náà lẹ́tún rí gbọ́ wípé àwọn agbébọn mọ̀ tó padà jọba aláyé míì gbé nípínlẹ̀ Plateau mo tún mú wá fún yín pé iléeṣẹ́ ọlọ́pàá ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ adójútòfò méjì kan ó ní wọ́n jí gbé nípínlẹ̀ Ògùn mo tún mú wá fún yín lọ́wọ́ kan náà pé àkọlù àbáàdì kan làwọn agbébọn mọ̀ tó ṣe ságbègbè kan ní Kẹ́bí wọ́n ṣekú pààyàn wọ́n tún jó òkú àwọn èèyàn run ẹ tún rí gbọ́ ní agbọn ti ìròyìn ilẹ̀ òkèèrè pé àjọ ìṣọ̀kan àgbáyé tá mọ̀ sí UN ni wọ́n sọ pé àjàkálẹ̀ àrùn covid-19 ló fílẹ̀ lápè débi pé ọ̀pọ̀ ló ti pàdánù iṣẹ́ mo tún mú afọ ẹgbẹ́ òmẹ́rù sọ pé ẹgbẹ́ bọ́ọ̀lù super eagles lè jáwé olúborí nínú ìdíje ti afcon tó ń lọ lọ́wọ́ kò ní jù báyìí lọ lórí ìròyìn àgbáyé wa fún ti dédé àsìkò yìí olúwa tóbi lọ́ba fáṣùgbà lọ́kàròyìn ẹ ṣeun o ó dìgbà kan náà.